صلى الله عليه وعلى آله وصحبه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار اللهم صل على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما صليت على آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته a fi ọpẹ́ fún ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala ìdí ọpẹ́ wa pọ̀ pàtàkì fi ọpẹ́ fún ọba adẹ́dà àkọ́kọ́ rẹ̀ ni pé ó ṣe wá ní olùgbàgbọ́ òdodo torí kò sí oríire tó tó ìyẹn torí a mọ̀ wípé tí ò bá síyẹn ń bẹ̀ ìkẹ́ tó lọ́lá jù ọba adẹ́dà máa ń fi ń tàyàn lọ́rẹ kò ní sí ń bẹ̀ oni ní àlìjẹ́nà kí ọba adẹ́dà kó má fi dùn wá ó tún wá jẹ́ kí a ṣe kò Ramadan ọdún yìí torí pé kí ni ẹni tí Ramadan bá bá láyé ìkẹ́ ńlá ni a mú àwọn àpèjúwe wá àwọn sàbí wọ́n gba Islam lọ́dọ̀ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ọ̀kan nù wọ́n lọ sí jihad èkejì kò tán sí ojú ogun e, ọ̀kan náà wọ́n tán sójú ogun ó tán sí jihad ìgbà tí ẹ̀kẹta máa lálàá ó lóun rí i wípé èyí tí kò tán sí ojú ogun yẹn tó jẹ́ pé ọdún kan lẹ́yìn rẹ̀ lọ́sẹ̀ tó jáde láyé ó ṣíwájú ètò tán sí ojú ogun ó ó ṣíwájú rẹ̀ wàlìjẹ́nà káàdì mọ̀ pé ọba adéla ti sọ yìí pé la tahsabanna alladhina qutilu fi sabilillahi amwat bal ahya rọ̀bí ìfọ̀kù ọba adéla aróyìn ládàá ti ń bẹ níbi kéèyàn kú sójú ogun tó pọ̀ gan ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ sàábẹ̀ yìí ó rí wípé ẹni tó kú lẹ́yìn ọdún kan tí òye dẹ́sí kó kú sójú ogun ó ṣíwájú ètò kú sójú ogun yẹn wà lìjánà ó wá ń ṣe mà wọ́n jọ ń sọ láàrin ara wọn pẹ̀lú àwọn sàbẹ̀ èkó torí wípé ẹ̀kọ́ tá a mọ̀ tí wọ́n gbà lọ́dọ̀ òjíṣẹ́ náà sọ̀lá sọ́làm ní wípé àlátó láti ẹni tó ti jáde láyé kọ́ndíṣàn tó bá ba kọ́ndíṣàn rẹ̀ náà ni. náà bá a sọ níwájú òjíṣẹ́ náà sọ̀lá. sálàm ti ṣe mọ̀ òjíṣẹ́ lọ́sọ̀ sálàm náà wá ń ṣe pé wọ́n ṣe pé à ó ṣe ọdún lẹ́yìn rẹ̀ ó tọ́kọ́kọ́ mú wa ní ìlà ìdí pàtàkì tí ó fi lè rí bẹ́ẹ̀ ní wọ́n gba Ramadan ló fi jẹ́ pé tí ramadan bá báyàn láyé oríire ńlá ni kéèyàn wá lò ó ní lílò bígbà tó jẹ́ pé kò ní rí ní ìṣe láyé mọ́ èèyàn ní pé pẹ́pẹ́ ń fúrú yẹn kó pọ̀ kí ni pẹ́pẹ́ ń fúrú tí wọ́n fẹ́ ká wa pàápàá jùlọ ká ṣọ́ ìròrí wa ká ṣọ́ ìwòsí wa ká dúró ní àtìdá tó táyọ̀ ọba adẹ́dà sábàbí orí burúkú ló máa ń jẹ́ kí lọ́ba adẹ́dà sọ ó ní falyahzari alladhina yukhalifuna an amrihi an tusibahum fitna aw yusibahum azabun alim àwọn tí wọ́n ń yapa tí tí òun ọba adẹ́dà fún òjíṣẹ́ ńlá Muhammad kó fún wa pé a tayọ ilé ibi tí ká dúró sí ni ìkìlọ̀ ní fún wa à ń tún fitna pé kí fìtínà má bà wọn láyé èèyàn ní wípé wọn ò ní rójú ṣojú láyé ń bí ọba adẹ́dà á ọ̀rọ̀ wọn rú ni torí gẹ́gẹ́ bí ọba adẹ́dà ṣiṣẹ́ àlùkáwọ̀lì ó ní man a'rada an dhikri fa ẹni tí ó gbẹ́rù gbọ̀nrí lórí ìrántí tá a fi rán òjíṣẹ́ lọ́sọ̀lá àlọ́sọ́lá á ṣe lé rẹ̀ ilé ayé rẹ̀ á ṣe ní àparùtù kọba dẹ́dà má sí ilé ayé wa ní àparùtù ìmá ìyẹra fún eléyìí ìmá jẹ́ kí eléyìí ṣègbìyànjú kí eléyìí má ṣẹlẹ̀ síyàn òun náà ní pé kíyàn dúró ní ààlà ibi tí ọba adẹ́dàrẹ tó fi rán òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam kọ́ má tayọ rẹ̀. àwọn ìkùnà azábọ̀ kò ní malẹ́ fún àwọn tó má tayọ àlà báyìí níjọ́ gbèǹde azábọ̀ àlẹ́ ìyẹn ẹlẹ́tẹ̀ lérò ń dúró dè wọ́n subhanallah gẹ́gẹ́ bọ́ba adẹ́dàrẹ tó ti sọ fún wa náà wípé wa nahshuruhum yawm al-qiyamah á wọn dìde ń jọ gbéǹde àlìkíyàmà láfọjú kìí ṣe fífọ́ olóyè o èyí ò ní wípé wọn ò ní rí kẹ́ dípò pé wọn ò tiẹ̀ wọn ò ní rí tọ́wò. gẹ́gẹ́ bí ọmọ ẹ̀dẹ́ nìyà ọlọ́run bá ní wọ́n pé lima ama wa qad kuntu kí ló dé tí òun fi wá fọ́jú lẹ́nì tó dẹ̀ jẹ́ pé ńgbà tí òun wà láyé òun rí ìkẹ́ ojú yìí ọba adẹ́dọ̀ sọ pé kẹ́dáríkà tẹ́tíkà bẹ́ẹ̀ ni àwọn àmì àwọn ọba adẹ́dà dé wá bá ọ lóríṣiríṣi ṣé àmì ti ìmọ́jọ́ ni àbí ti sùúrù àbí ti kẹ́ òjò àbí oore kan pàtàkì tó ní tó pọ̀ jù òní ló mókè jù nínú oore fífíkà oore tó bá dẹ́dà máa fún yàn oníkíni mímí atẹ́gùn tẹ́dà ọ̀bà alátẹ́gùn tí ò rí mímí mí ipá ló fi lè sòjú márùn tí ó fi gbẹ́ mímí ọpẹ́ tán kò báyà ṣẹ́jú mẹ́wàá kí lọ́ba rẹ̀ rà fi ṣe ó ṣe ní free àbí tá à ń sanwó fún mímí à ń sanwó fátẹ́gùn tá à ń gbà kí ló tún tẹ̀lé níkẹ́ tọ́jẹ́ pé tẹ́dá ọ̀bá ń rí ìgbésí ayé rẹ̀ máa nira ó ń lo mi kí lọ́ba arẹ́rà tún fi yun náà ṣe ó ṣe ní free téèyàn bá ti lè mí tó dẹ̀ lérò mi mu ó lè ní á lè gbìyànjú láti sáré ètò kù yóò tọrọ ni yóò ṣiṣẹ́ rẹ̀ ni gbogbo ètò ọba ṣe ń bẹ̀ ọba adẹ́dà ṣe pè àwọn àmì ọba adẹ́dà ni kí ni tí ó fẹ́ ká fi dúpẹ́ fún òun tó yẹ ti ṣe ní alikawani kí ló alikawani rẹ̀ ó ní la in shakartum la zidannakum tẹ́ ń bá ti ń dúpẹ́ oore mi ò ní fòyín ru yín máa ṣàlékún àlékún àlékún rẹ̀ ni kí ló fẹ́ ká fi dúpẹ́ kápá òfin òun mọ́ kọ́lá kò jù bẹ́ẹ̀ náà lọ. ṣe báyìí ṣe má ṣe báyìí yẹra fún ìdúpẹ́ fún ọba adẹ́dànù tẹnu oní hamdala bọ̀ kájẹ́ kó rinlẹ̀ látara pé kíni kí ṣe sí wa kó dúpẹ́ àtẹ́yìn bá ṣe nǹkan fún yín nísìn ó ṣe é tó mu kò mu ó ṣe ẹni tó ṣoore fún yàn yẹn kí lẹ́yìn ó fi dúpẹ́ fún ìwọ rẹ̀ èyàn ò ní fi dùn ún lọ́ba adẹ́dàá fi ń sọ lẹ́nu òjíṣẹ́ rẹ̀ sallallahu alaihi wa alihi wasallam man la yashkuru qalilan la yashkuru kathira ẹni tá a ṣe nǹkan kékeré fún tí ò dúpẹ́ bá a bá ṣe pípọ̀ gan fún kò ní dúpẹ́ ẹ̀gún tí ó gún lẹ́sẹ̀ wọ́n bá rọra mú kó ń bẹ̀ bẹ́ẹ̀gún yẹn bá gún lẹ́sẹ̀ ọmọ ní tí ó dì fò bóyá ní tí ò ní jẹ́ ó lè rìn má láyé nù ṣùgbọ́n ó ń fojú tẹ́ḿbẹ́lú tẹ́ḿbẹ́lú rẹ̀ kọ̀ọ̀kákún òré ńlá rẹ̀ ni torí pé kí ni kò sóore tó tóore àlàáfíà kò sí oore tó tóore àlàáfíà tálàáfíà ọba sí gbogbo nǹkan ni ò ní sí fún yà tálàáfíà ọba ti wà ntí ò tó kí ni yóò bá sọ. So ń bọ̀ wá ṣẹ́kù ló fi jẹ́ wípé òjíṣẹ́ náà sára sọ́lá ní ẹni tá a ṣe oore kékeré fún tí ò dúpẹ́ láàyè ṣùkúrú kan sí ọ̀rọ̀ tá a bá ṣe pípọ̀ gan fún kò ní dúpẹ́ wọ́n máa ń la àyè ṣùkúrú náà sálá ṣùkúrú lọ ẹni tẹ́ẹ̀dá ṣe nǹkan fún tó ṣoore fún tí ò dúpẹ́ bọ́ba adẹ́dà gan bá ṣe nǹkan fún yóò take care for granted torí pé kí ni ó ti use mọ́ mímọ́ máa dúpẹ́ ló pé ewu ni Islam ó fẹ́ ká appreciate bó ṣe lè wò kó kéré tó a ṣe kí ni appreciation yẹn ò ní wípé ìkẹ́ tó fún wa yẹn ká lò ó láti fi ṣe kíni láti fi gbà míì táwọn sàbí òjíṣẹ́ náà sọ̀rọ̀ àlọ́ sọ̀rọ̀ tí bá ti rí opportunity tí wọ́n máa dáhùn tuntun dé ni wọ́n ti máa bẹ̀ lọ́wọ́ bá jẹ́ ọba wa láyé jẹ́ ọba wa láyé jẹ́ a rí lò àwọn kan bẹ nísìn ààwẹ̀ wọn eighteen hours ni wọ́n fi ń gbà UK eighteen hours àwọn kan fi twenty something hours gbàwẹ̀ twenty two hours ni wọ́n fi ń gbàwẹ̀ that mean twenty four ẹ̀ ń pa àwọn eré àkànwà tó jẹ́ pé bí oòrùn bá ṣe ń wọ̀ báyìí kò ní pẹ́ rẹ̀ àlùfáàjẹ̀ ló tún yọ lọ́rọ̀ fi dé ni wọ́n ẹ̀yà fi ń béèrè wípé bóò ni wọ́n ó ṣe ṣe ìṣáyé wọn sí. àwọn Abu Hanifa rahimahullah mutawasa ẹ̀ẹ́dẹ́wọ̀n pé ọ̀pọ̀lọpọ̀ ó ní ọ̀rọ̀ wọn dàbí ẹni tí ó gé lọ́wọ́ ni ibi tó gé òun àní sọ pé kó ṣàlùwàlá rẹ̀ kó fọ̀ níbi àlùwàlá ìṣá yìí ti bọ́ fún wọn nù á àwọn afáàní kálá alfukálà ntọ́ba adẹ́dà ṣe lọ́rùn irun wákàtí márùn ọba adẹ́dà òfin kánú rẹ̀ mú ẹ̀dá kan kí ni wọ́n wá sí ẹni wọ́n ó ṣe òǹdí wọn ìlú tó súnmọ́ wọn ìṣáàyè wọn wọ́n kì sí àsìkò yùn ọlọ́run ọgbà torí wípé bó ṣe wá fún ọ̀nà èyí ni wípé wọ́n sàkímọ́gírì fún àwọn bá kí magrib tán ní tí wọ́n lè ṣe pọ̀ wọ́n lè ṣe jámù àbí tẹ̀bí jámù là á ṣe nísìn wọ́n ṣe jámù rẹ̀ wọ́n tí wọ́n lè ṣe pọ̀ <laughs> so ọwọ́ àbáwọn àwa tó wá ó dẹ̀ fún wa táàmù oògùn tó ti wọn kìí ṣe pé oògùn tó ti wọn nìkan ó tún wá ṣe ní ìfà tútù kí ni ìfà tútù rẹ̀ òjò ni ó tẹ̀ ní mọ̀kàn gbà rẹ̀ but kí kẹ́yìí má bàa wá di ìbálẹ́jọ́ burúkú kí ló fi lè dìjà ìbálẹ́jọ́ burúkú nígbà téèyàn bá wá sọ àwẹ̀ di oorun kùlà tó fi gbogbo ẹ̀ sùn gbogbo ọ̀sán rẹ̀ oorun ló fi sùn tí ò lò fún tẹ́ kó lò fún kí ni kó lò fún tilawatul Qur'an zikir kò ṣe zikir tilawatul Qur'an níbi ìkó ládàá harafi kan tó bá kà ládàá mẹ́wàá tó bá kà jùzù márùn-ún. <laughs> ilẹ̀ ti kún ló fi jẹ́ pé àwọn sàbẹ̀ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam wọ́n máa ń lo opportunity yẹn ọgọ́rọ̀ wọn ọ̀sẹ̀ kọ̀ọ̀kan ni wọ́n máa ń parí Quran ọ̀sẹ̀ kọ̀ọ̀kan wọ́n máa parí Quran nínú rẹ̀ kí ni arajil qawl kí ni nọ́mbà harafi tí ń bẹ nínú Quran. Eh, assignment assignment ká multiply her by ten àpèlè ti kún lọ́rọ̀ wọn fi rí bó ṣe rí bí kuraani rẹ bá ṣe pọ̀ sí ní kíkà rẹ̀ nígbìyànjú tó ń kà dáadáa bẹ́ẹ̀ lọ́ba adẹ́dẹ́ ó fi fi àlùbáríkà sí àsìkò rẹ̀ tú wọn nísìn à ń ṣe tọrọ́dí fún wọn rọ́dí gbogbo bí tá a bá wà. gbogbo àwọn arún kan báyìí náà ni a lè gbàgbé wọn. ọ̀gọ̀rọ̀ afáàyàn náà tí wọ́n ti kọjá lọ tí wọn ò tiẹ̀ bá wọn sábẹ́ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam wọ́n ṣe gbìyànjú lórí eléyìí tí ì ṣe kékeré a máa mú example wa gbogbo gbà títà ni Imam Bukhari wọ́n ní nínú Ramadan tọ́ba ti sálámà àsùbá báyìí yóò gbé Quran tí a bá ti pè mú Maghrib ó ti parí Quran kan Oru si wẹ̀ yóò ké jùsù mẹ́wàá so àwọn òru Ramadan yẹn oru mẹ́ta mẹ́ta yóò parí kúránì kan tí Ramadan náà bá fi parí yóò parí kúránì ogójì ìgbà subhanallah ọ̀kan nínú àwọn ọmọ ya ni òun gbìyànjú gbìyànjú gbìyànjú ntí gbìyànjú òun kú sí ó ní ẹ̀ẹ̀kan níjọ́ mẹ́ta mo ní alhamdulilayi mo dúpẹ́ fún ọba adẹ́dàá. torí tó yíṣẹ́ náà sàrà sọ́nà sọ ní pé ẹni tó bá jẹ́ kí tiẹ̀ fásità general rule fásità ju ẹ̀kan níjọ́ mẹ́ta lọ kò ní gbọ́ yé general rule nìyẹn àwọn kan wà tó jẹ́ pé exceptions wà fún bí irú kéèsì tí Imam Bukhari tá a mú wá báyìí nìsín bí tá a wẹ̀ tó yíṣẹ́ náà sàrà sọ́nà ní káfíńtà múlẹ̀ ṣùgbọ́n Abdullahi ibn Umar radiyallahu anhuma wọ́n ní. Ọgọrọ ojoojúmọ́ lé ayé rẹ àwẹ̀ ni máa fi gbà. Imam Ahmad bin Hanbal rahimahullah rahmatan wasi'a wọn ni kó tó jáde láyé ó gbà àwẹ̀ débi pé yóò dàkú kò ní filẹ̀ torí pé kíni kò sí ní téèyàn fi máa súnmọ́ ọba adẹ́dà tó irinṣẹ́ méjì hùn kúránì kíkà pàápàá jùlọ àti kíni àti pẹ̀lú rẹ̀ ọba adẹ́dà èyí máa sọ èèyàn di àtúnbí nǹkan yàtọ̀ yóò rọ ara fún kínni fún ìjọsìn fún yóò lé àṣẹfáàní jìnnà sí yàn torí pé kínni tẹnu bá ti dúó déédéé pẹ̀lú ìrántí ọba adẹ́dà ọkàn náà ó dùn tọkàn bá ti dúró ara ó dúró òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam sọ wípé. ọkàn ẹ̀dá ò lè dúró lórí òdodo tẹnu rẹ̀ ò bá dúró torí wàhálà tẹnu ń fà bára kìí ṣe kékeré lọ́rọ̀ fi wá wípé tílẹ̀ bá ti mọ́ gbogbo oríkèéríkèé ara yòókù wọn ó ké rẹ̀ lọ bá ẹnu wípé tọ̀ ọ̀rọ̀ wa o ọba fi wá ṣe hamzu tàbí gamzu ni ó nítòsí náà ọ̀nàwọ́ ẹ̀wọ́ sòtì ọ̀nyọnu ẹ̀gàn sótì sọ̀rọ̀ kò tí sọ̀rọ̀ ṣùgbọ́n tó ti kó látara báwọn nìkan kò ṣeé kó kí lọ́ba adẹ́dà sọ ó ní wọ́ inú ìyẹn ẹlẹ́tẹ̀ẹ́ lérò tá a mọ òdiwọ̀n rẹ̀ ó ní lìkúlì wúmọ̀zẹ́ ti lúmọ̀zà gbogbo ẹni tí ń yọ ètè sùkì tí ń nawọ́ ẹ̀gàn sọmọlá kejì ara alẹ́ rẹ̀ so ti sọ̀rọ̀ kò ti sọ̀rọ̀ káwá sẹ̀ mọ́tò sọ pé ọ̀rọ̀ rìbá nàmímà ọ̀rọ̀ ọlọ́rọ̀ tí ọ̀kẹ́ ló sì sọ pé lòṣìṣẹ́ náà sọ́nà sọ pé ìdákẹ́ ó ní nàìjíríà àkóyọ ni àkóyọ tó pọ̀. àkóyọkú tó pọ̀ ní bẹ́ẹ̀ náà ni wòsí èèyàn ṣọ́ra ọ̀gọ̀rọ̀ àwọn sálàf tó ti dínú Ramadan wọn a máa ba mọ́mọ́ṣáláṣí ni wọ́n sábà jáde ìta torí ìwòkúwò torí kiri ìwòkúwò ìwòkúwò bí ìròkìrò ìròkìrò náà dẹ̀ bí kíni yóò bí àwọn nǹkan míì gbogbo eléyìí ni wọ́n fẹ́ ká ṣọ́ ẹni tó bá ṣàgálọ́ ara rẹ̀ pẹ̀lú Kùránì kíkà àti máa súnmọ́ lọ́wọ́n ọba pẹ̀lú àwọn nàwáfíl kí lọ́ba adẹ́dà sọ nínú hadith qudsi tó ń sọ fún jíṣẹ́ náà sallallahu alaihi wasallam ó ní tẹ́rù bá kú fún ìsúnmọ́ òun pẹ̀lú nàwáfíl owó di etí tí ń fi ń gbọ́ràn kí ni ìtumọ̀ rẹ̀ ọba adẹ́dà ó sẹ́ẹ̀tì àjọ sínú etí rẹ̀ fún ìgbọ́kúgbọ́ kò ní kò ní rí táìmù láti láti gbé tú sílẹ̀ fún òun ó di ojú tí ń fi ríran kò ní kò ní lè wò ó o bí ìgbà tó yẹ pé géèjì yẹn ti wà bẹ̀ ni yóò ní control lórí rẹ̀ òun ó dẹsẹ̀ tí ń fi rìn ọwọ́ tí ń fi gbá nǹkan èyàn ní í pé kò ní ṣìṣe yóò di tẹni ọba dẹ́dà kí ni ọba dẹ́dà fi pa á parí àdìsí ó ní kò sí tí máa ń máa ń wúwo fóun ń máa ń nìhun lára bí ẹrú òun tásìkò rẹ̀ ti tó ṣùgbọ́n kò fẹ́ kú òun ọ̀dẹ̀ fẹ́ ṣẹ̀ subhanallah subhanallah àsìkò rẹ̀ ti tó òun ò sì fẹ́ ṣẹ̀ àwọn abáàbí sọ yìí pé iṣẹ́ rí àtàdúrà púpọ̀ yàtọ̀ sí máa ń yẹ kádàrà ní máa ń ṣàlékún ọjọ́ orí àwọn kan ah ṣe fi kádàrà dúró bẹ́ẹ̀ ni ọwọ́ ta lọ́wọ́ ẹ ní Umar bin Khattab radiyallahu anhu nígbà tó bá ṣe tàwa fani wọ́n náà bá tó bá jẹ pákọ́ọ́lẹ̀ rẹ ni fún mi pé olórí ibú ni mi bá ń parẹ́ ṣe mí lólórí ire àti kíkọ àti píparẹ́ ọwọ́ ta lọ́wọ́ subhanallah tí ìbá ṣe pé wọ́n gbọ́ yé bẹ́ẹ̀ ṣé wọ́n mọ̀ ṣerú àdúrà bá wọn ní ṣerú àdúrà bẹ́ẹ̀ àti pé tá a bá wò tẹ́lẹ̀ àwọn màláìka màláìka kú wọ́n máa ń yọ sí àwọn tí wọ́n bá fẹ́ mú ni lójú fòfòfò àwọn tó bá jẹ́ pé sìn ní oríṣiríṣi amúníṣẹ́ làwọn èèyàn tọ́jú lé pé kọ́ máa bọ̀ ná kó tó rí àwọn mú onóòrì ọyọ sáré bíi mọ́sá sallallahu ala nabiyina wa alayhi bó ṣe wá nínú sahih bukhari àwọn afáàmìlì bí ìbáṣepọ̀ wá nínú ọ̀dọ̀ látọ̀ ọ̀dọ̀ bukhari ni àwọn àbá gbọ́n dànù bọ́dí kò sí gbọ́n dànù torí pé kí ni sánàdì rẹ̀ dáa mọ̀láyíkà kú yọ tó ní ọlọ́jọ́ tó ìwà ta ni ọyọ lójú mọ̀láyíkà kú lọ bọ́ bá rẹ̀ dàrú ẹrú rẹ̀ tọ́ ọ́nà mi sí kọfẹ́ kú o nígbà tí ó padà lọ lọ́sẹ̀ tó mọ̀ pé a màláìka kú lọ́wọ́ abáwọ̀ wọ́n ní ọ̀dà kọ́ fọwọ́ bu irun tí ń bá ń bẹ níbi ìdodo rẹ̀ gbogbo ètò bá bá wọn ò fi ṣe àlékún àlékún ọjọ́ tí ó lò láyé ẹ̀ṣá yìí ìtẹ́lẹ̀ nǹkan tí wọ́n ní ká wá gbà wọ́n tún ní ká fi mí kún fún lọ́wọ́ abéèrè ó ní nígbà náà wà ń kọ́ lẹ́yìn àlékún yẹn ń kọ kí ni ó ṣẹlẹ̀ ẹni ó padà náà ni ó ní ẹjẹ́ máa lọ sọ̀hárẹ̀là ó ti jẹ́ pé àsìkò mùsùlùmí èfi ṣeré tó ń bá ń dìlé àsìkò yìí pé màá ṣe ń gbà mí ìgbà míì tó ń sọ òun ó ní nǹkan míì tó yẹ kó o ṣe ń bẹ̀ o ò lè bá mọ̀ ó ti parí nù. No ó ti di inna lillahi wa inna ilayhi raji'un òfin jẹ́ pé àsìkò tó wàánu rẹ̀ nísìn ọ gbọ́dọ̀ lò dáadáa bọ́ba lè rí Quran kan kún fún istighfar tawba kún fún tasbihat subhanallah walhamdulillah wala ilaha illallah Allahu akbar wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim allahumma ighfirli warhamni wahdini wa'afini warzuqni máa kún fún ní gbogbo ìgbà torí ńgbà tó jíṣẹ́ lásán àṣọlá ń kọ́ sábẹ́ ni pé máa ṣe ọ̀pọ̀lọpọ̀ subhanallah walhamdulillah wàlá ilaha illallah Allahu akbar wàlá hawla wàlá quwwata illa billahi aliyil azim ṣe mọ̀ pé ọba arẹ́dà tó wọn síwájú òjíṣẹ́ lásán àṣọlá láti represent wa ó ní subhanallah alhamdulillah wàlá ilaha illallah Allahu akbar wàlá hawla wàlá quwwata illa billahi aliyil azim ó ní tọ́lọ́wọ́n ọba nù tèmi ń kọ́ ìpín ńgbà mo bá ṣèyàn fún kí ni ó fẹ́ mi sọ̀hánálà fẹ́ wòrò rí tí ẹ̀ nu gbogbo ń tẹ́ ní ń ṣe ṣe bí tí ẹ̀ nu bí ti fàtí àná ni alhamdulilayi rabbil alamin arrahman arrahim maliki yawmi ddin kinu ayin àbí bẹ́ẹ̀ iyyaka na'budu wa iyyaka nasta'in kila nti an ba da majemu gbogbo gbèsè ayé ẹ̀dá orí aya ọ̀nà kan náà lọ́dálé tẹ́yìn bá ti ṣí tó yóò ṣì gbà iyyaka na'budu wa iyyaka nasta'in ìwọ nìkan láàmà sùn ọ̀dọ̀ ọ̀rẹ́ nìkan láti máa ṣe kíni láti máa wá ràn lọ́wọ́ téèyàn bá ti tó àyà nǹkan ṣoṣo tí ò tó dáadáa nígbèsè ayé rẹ̀ yóò pòfo yóò rofo yóò dẹkùn lè ṣe kùtù òfò. ìbáàdà tahqiqil ubudiyya lillah subhanahu wa ta'ala àti isti'ana ìṣẹ́ni sáà sọ́lá ń fi sọ fún ìyá gùnà wọ́n mọ̀ wá bí n ta ọ lọ tọ́ọ̀bà tọ́ba gbára tọ́ba adẹ́ra torí pé kí gbogbo ayé bá láwọn ọ̀ràn ọ̀ lọ́wọ́ lórí ntọ́lọ́wọ́n ò fún ọ ni wọ́n tún ọmọ ilé ọ̀jìnà sí ni pẹ̀lú gbogbo gbìyànjú wọn ntọ́ba ti kọ́lẹ̀ fún ẹ tí wọ́n bá láwọn ó fi dùn ẹ́ ara wọn yọ máa ran bọ́ǹbù lọ́wọ́ ni láti fi ràn wọ́n lọ́wọ́ sí dáadáa àwọn gan ni lọ́lọ́wọ́ bá mọ̀ sí sábàbí àti ṣe kínni láti níbi sọ nínú hadith qudsi ní abúlé adam in radita bima qasamtuhu laka farahta qalbaka wa badanaka wa inda wa kunta indi mahmuda tó bá yọ́nú sí tí mo ṣe palẹ́ bùbù fún ọ ọkàn rẹ ó balẹ̀ ara rẹ ó dẹ̀ sílẹ̀ ọ wà tún jèrè lọ́dọ̀ mi torí ọ̀rọ̀ rẹ ó túbà yóò túṣẹ̀ ṣùgbọ́n tó o bá ní ò ní yọnu sí ní tí mo palẹ́ bùbọ̀ fọlì ìsìtàjì mo fi títóbi èmi ọba dẹ́dà mo fi bóra làwọ̀sọ̀lẹ̀ tọ́nà àlékà dúnìyà ní di ayé sí ọ tẹ́kùtù fi hàn rọ́kítẹ̀lẹ̀ oṣù fìbìlẹ̀ríyà ọ ma saka nù rẹ̀ ni bí ẹranko ṣe máa saka nínú gbó súnmọ́ láyé kó nu lẹ́ka ilé ọmọ kọ́sọ́mùtù wúlẹ́ka ó dẹ̀ tí wọ́n ní nípìn inú rẹ̀ náà yìí tí mo bá kọ́ náà lọ́wọ́ bàbá wọ́n kún tẹ́ wọn pé gbogbo ẹ tó fi jẹ́ pé kí ni àfi láfa rahimahullah abuna adam abdallah alilori ani kádàrá ò sí kọ̀ láì gbà àti kí ni àti ká gbà fọlọ́hùn ó lè ṣègbà fún tó láàyè rẹ máa ń tó jẹ́ kí la jẹ́ ẹrú ẹrú kí lọ́ọ́ máa fi rin ilẹ̀ ń gbogbo ìgbà pé òun ní kíni òun lọ bá wa òun lọ bá wa òun nìkan là á sá di ìbínú rẹ̀ nìkan là á sá fún torí tí gbogbo ayé bá ní tó bá ní òun fẹ́ ṣe fún ọ àwọn ọkọ̀ di hmm? ṣé wọn lágbára rẹ̀ kò sí ntí ọba fún ọ tí wọn bá ní à kò fi jẹ pé ọba adẹ́dàá ó kó gbogbo eléyìí fún wa táàfin máa ṣe jọ́sìn fún nínú tá a máa ṣe jù níjọ́sìn kí ni irun tààrà ti dìde lórí rúkú sami allahu liman hamida lama rabbana wa lakal hamd hamdan kathiran tayyiban mubarakan fi alama lama ni alima atai wala ma ti alima mana wala yanfa'u zal jad minka al jad ntọ́ bá fẹ́ dà kò lè fi dùn nítorí bá fi fẹ̀dà tí ó bá fi dún ẹ̀dá ó sẹ́ni tó lè fún un akitiyan alakitiyan kan ò lè gba nǹkan kan lọ́dọ̀ rẹ̀ torí pé kí ni la hawla wala quwwata illa billah sàbẹ̀ wa bèrè lọ́wọ́ òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ̀rọ̀ oní máa ṣe subhanallah walhamdulillah wala ilaha illallah Allahu akbar wala hawla wala quwwata illa billah àlè àlè ó tiẹ̀ nu tèmi ń òjíṣẹ́ náà sàásùn àwọn akọ̀ ó ní máa sọ alámọ̀ fúrílì wàràhámni wàdíní wàáfíní wàrùzùkúni alámọ̀ fúrílì wàbàdẹ́dà torí ẹ̀ṣẹ̀ mi jìn torí tí ẹ̀ṣẹ̀ yìí máa kọ́ tí gbogbo dáadáa tọ́ba fẹ́ ní ọ́ lára o lè gbé fúkẹ́ nǹkan dí ìbádàgbọ́n ò ṣeé ṣe fún ẹ. Ramadan ni mà ń lọ yìí kí ni mo fẹ́ ṣe ń bẹ̀ kò rí nǹkan kan ṣe kún fọ́pọ̀lọpọ̀ istikfar ṣe tawba ọba adẹ́dẹ́ ó fi ṣe sábà bí kíni yóò jẹ́ kí kó rọ̀ fún ọ láti ṣe kan nínú àwọn ọmọ àyà àtinú tábà ọ ní bàbá tàràwí ò ní ṣe kí fún òun kí ló dé ó lóun ọmọ bó ṣe ń ṣe sórí ní fọ́ọ̀n sára ní ń lo òun ni ṣé kìíní ní ṣe òun ni oògùn lílò kan so òun mo ní má jẹ oògùn lò so ọ mo lóògùn kan ajẹ́ bí dán ó ní kíni máa sọ fún un pé aláma anta rabbi la ilaha illa anta khalaqtani wa ana abduka wa ala adika wa wa'dika mastata'tu abu laka bi ni'matika alayya wa abu bi dhanbi faghfir li فإنه لا يغفر الذنوب إلا أنت أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه subhanallah kò tí ì ṣe mẹ́ta ka annahu nushita min al-yaqar ó ní bí ìgbà wọn tú ìdè tó o bá lọ sùjádà ó tètè dí láti pìlẹ̀ ni torí àsìkò la máa súnmọ́ lọ́wọ́ ọba jù nígbà nínú òrùn bàtà bá wà ń sùjádà sọ fún òru òní ṣe ní rọrùn fún mi láti dé rẹ̀ ìmọ̀. na wà eighty seven èyí tó kù náà yé rọrùn ju tèmi lọ àti tó ti kọjá lọ èyí tó kù lọ́sàn-án rẹ̀ yé rin gbà pẹ̀lú rọrùn torí pé kí ni kò ságbára fẹ́rẹ̀ kán kò dẹ̀ sákìtìyàn kan àfi kí ni àfi pẹ̀lú rẹ̀ wa sọ ọba adẹ́dà síbi tó yẹ ká gbé sí ibi tí ń gbogbo wàhálà. òní dọ́rìbà masal fọ́sítẹ́mì ọ̀la òun ọba adẹ́dà ń fún wa ní àpèjúwe ẹ̀tẹ́tísà e àpèjúwe inna alladhina tad'una min duni Allah lan yakhluqu dhubaba wa law ijtama'u lahu àwọn tẹ́ ń gbára lé tẹ́ ń ké pè ó lè jẹ́ pé oògùn tó fẹ́ lò ó lè jẹ́ oríṣiríṣi gbogbo ẹ̀ bá kò sí tí wọ́n lè dá wọn ò lè dá esin kódà bí gbogbo wọn bá papọ̀ wípé àwọn ọ̀dẹ̀ esin wọn ò lè rí dá èyí ò tẹ̀ tún ó ṣe kínní ó ní àwọn iye lóbò wọn tó bá bò ṣe àti láyé sẹ́ńkìrú mi nù ó tí etí bá já nǹkan gbà lọ́wọ́ wọn ò lè gbà padà lọ́wọ́ rẹ̀ lẹ́wọ̀n mọ́sálùlá àlà ọba ní ọba ní ọba alápèjúwe tó gbọ̀ngbọ̀n àpèjúwe tó mókè jùlọ ó ní dọ̀rọ̀ fọ tọ́ọ̀dì bọ́ọ̀lù mọ́tòlóòbí ń tẹ̀lé ọ̀lẹ́ ẹ̀yin gan tẹ̀lé nǹkan ọ̀lẹ́ ní. ma qadarullah haqqa qadari wọn ò fi ọba adẹ́dà síbi tó yẹ kí wọn fi sí kí lọ́wọ́ àfikún wọn ni inna Allaha aziz subhanallah ọba adẹ́dà olóní agbára agbára bẹ́ẹ̀ fún aziz ọba tó mókè ní tó bá bàrà. ìjẹ́ ipe sáde ìyọnu rẹ̀ lèèyàn máa ń lé bá tí nǹkan bá ti fẹ́ rí báwọn kí ẹkún fọ́pọ̀lọpọ̀ istighfar agbẹ́dùn lọ opportunity yẹn nínú oṣù iga torí pé kí ni kò sẹ́ńtọ́ mà bọ́ yóò pin ní fóun àwọn tá à ń jọ ń ṣe gbàdúgbàdúgbàdú agbáwẹ̀ agbáwẹ̀ agbáwẹ̀ wọ́n lé ká ṣé wọ́n ti róṣù ṣé wọ́n ti róṣù àlùkáfọ̀ ni tiẹ̀ ni wọ́n lọ hàn ó ti jáde láyé ara àwọn tó yẹ pé ńgbà tá a ti bẹ̀rẹ̀ yìí láàrin ọ̀sẹ̀ yẹn wọ́n ti jáde láyé èyí tá a ní a gbọ́dọ̀ lò ó dáadáa ìkẹ́tọ́ba adẹ́dà fún wa yìí a gbọ́dọ̀ jẹ́ ó di kí ìyàmọ́ wa lọ́wọ́ gbàdá bá tán tá a gbẹ́yìn lélẹ̀ tó yẹ pé ìgbà tí wọ́n bá wá tí wọ́n bá túnu. ni wọ́n jiwa aze wọ́n wa á sẹ̀ wà á máa kí magrib ah, ọba adẹ́dà lọ́wọ́ ìgbà tí yẹn bá jí sí náà ni àsìkò oorun rẹ̀ tó sí ṣẹ́ṣẹ́nà èèyàn gbọ́dọ̀ ṣọ́ra gbọ́dọ̀ ṣọ́ra gan ìkẹ́ tí ọba adẹ́dà fún wa yìí láti ṣe kínni láti fi lé yòókù mú ní ọba tó kọba adẹ́dà jẹ́ ọṣẹ́kù ó pàtàkì gan aṣọ àwọn àsìkò á dáadáa òru wa ọ̀sán wa ibi tá a ní sí gbogbo ẹ̀ á máa ṣọ kó fún mọ́jẹ́ pé kínni kí ìkẹ́ inú oṣù yìí kọ́ mọ́ bàa bọ́ mọ́ wa lọ́wọ́ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ó di mẹ́sàn-án lónìí. ọ̀la ń lọ sí mẹ́wàá ẹ̀sán ti lọ́nu ìdákanú mẹ́ta ti lọ́nu. tá a bá múra sí nísìn àmọ́ bójú ó ṣe pọ̀ sí nígbà tó bá di mẹ́wàá gbẹ̀yìn yọ àfẹ́ máa nira àti dìde rárá ó ti dira rẹ̀ lámùrèélẹ̀ fún nísìn báwọn sábẹ́ òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọ làǹtẹ̀ máa ṣe má jẹun pọ̀ ṣé níwọ̀nba tí ó lè kó ara rẹ̀ ró má jẹ gẹlẹ́tẹ́ má mú mi pọ̀ jù ṣé nínú ọba tí ó lè kó ara rẹ ró ntí kọ́ ọmọ ṣe máa ṣe pẹ̀lú kíra kan nínú àwọn afa ó dìde báyìí ó sàmì nígbà ẹ̀wọ̀n kí ló dé ńgbà ọ̀sán ó ní ah, ká ní ọ̀fẹ́ kó wọn ka òun ọ̀ṣìtáni ọ̀fẹ́ kó wọn orí Kùránì ká wọn ka ilé yìí. ó ní péèjì kan lòun fẹ́ kà tẹ́lẹ̀ bọ̀tí ńgbà tó ń á bá ń po ìwọ̀n wa ní tò fún òkú ń kanlẹ̀ lòun fi mìírí pé rárá irú sọlí ló kù yìí tí mùsùlùmí lè máa ṣe nu bíi ti Umar kò dára ánu pẹ̀lú ìsáàtú ọba sínú ọgbà Malik kò kò ọba. ọjẹ bẹ́ńdọ́ ẹ̀yà níwájú ọlọ́run ọbànjọ́ gbẹ̀ndà jẹ ń dá sọ fún ara rẹ̀ ọ̀gọ̀rọ̀ wọn máa ṣe bá wọn máa dá sọ ó rò pé bóyá nǹkan dídé sí wọn ni rárá wọn dì pẹ̀lú àṣetánì ìpè rárá èmi kẹ ò ní rí mi mú oorun kó tó rí mi kó torí pé kí ni àsìkò. ó nìgbésí ayé ẹ̀dá téèyàn ò bá lò dáadáa èèyàn pàdánù ẹ̀dá mọ̀jà pàdánù lọ́ba ẹ̀dá ti fi búra wọ́n ní innal insana lafi khusrin illa alladhina amanu wa amilu salihat wa tawassaw bil haqq wa tawassaw bis sabr kọ́ba ẹ̀dá kó ṣe ní rọrùn fún wa láti lo Ramadan yìí ti ṣe oríire táyé ń bí àti ti gbangba ọjọ́ gbẹ̀ǹdà kíám kọ́ mọ́ fi ṣe ìbálẹ́jọ́ burúkú fún wa náà yòò náà ló fà á títí ní ìfiwá gbogbo ibi tá a ti ń gbàgbà lọ́nà àtúnlọ yípo yípo ká ní bọ̀dà alhamdulilayi ala kulli hal díẹ̀ tá a bá bá kọ́ bá dẹ́dà kó fi ṣe sábà oríire fún wa láyé ilé àtijọ́ ọjọ́ gbẹ̀ǹdà kíám ìbéèrè lórí Ramadan nìkan àti gbogbo tó Quran àwọn tí wọ́n fẹ́ ṣe itikaf ní Maka tàbí Madina àwọn tí wọ́n fẹ́ lọ umra nǹkan kaba àwọn abẹ́rẹ́ tí wọ́n bá ní kọ́ba dẹ́dà kó bá tàmálẹ̀ sí. náà. jazakumullahu khair. wọ́n ní jazakumullahu khair. dàwọn àwọn tábà ní bẹ̀rẹ̀ báyìí one two three. àwọn ará bọ́dà wọn. four five six seven. السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته rahmatulahi wa الله jazakumullahu khairan wa ahsanahu alaykum. àmín o yà kú. ìbéèrè méjì ni mo ní sá. náà. ẹni tí ó fẹ́ lọ sí ọmọrọ. náà nínú Ramadan. náà. kí ni ohun tó yẹ kó jẹ́ báwo ló ti fẹ́ ṣe àti kí ni ó yẹ kó jáde ọkàn ẹ̀kejì ni pé ọkùnrin tí òun àtìyàwó ẹ̀ tí wọ́n ṣe lé nínú Ramadan. náà tó di pé ó wá dámira láì jẹ́ kó ba a sùn tí ó ní ìtànà kankan tó fẹ́ ṣe. náà ìbáyàwó èèyàn ṣeré nu Ramadan yẹn ni pé ó dì mọ́ wọ́n bára wọn ṣeré bóyá kó tó bá jẹ́ pé tí ara rẹ̀ ó ó ọ wà charge ni yẹn rẹ̀ ó wà charge dáadáa ọ lè mọ charge kọ́ charge yẹra ìdí tí wọ́n fẹ́ fi fẹ́ kó yẹra ni wípé nígbà tó kó sí lórí kò ní má gbà tó wọn kọjá àlà tó wọn ò fi ṣe tí ó yẹ kó ṣe gan nítorí sísá ni ìparun dé bá wọn òjíṣẹ́ náà sáà sáà kí ló ṣẹlẹ̀ ó ní òun súnmọ́ ìyàwó ó wà chájì ní tó sọ́mà ntí máa kọ́kọ́ tí báyìí bá ṣẹlẹ̀ tọrọ yóò mú ọpọlọ rẹ kú ò lè ṣe nǹkan gidi kankan eléyìí yóò mú ọpọlọ tó o máa ń tọ́ fẹ́ ṣe yàtọ̀ sí èyí tó fẹ́ ṣe ni ó mú kú o but yóò jẹ́ kí èyí tó fẹ́ ṣe yóò jẹ́ kó kíra dáadáa ó dìgbà ọba ṣe tán kó tó mọ̀ pé ewu ti bẹ́ sọmọ pé ó lè jọ ti lọ tọ́jọ́ tí ó pa gbogbo ẹ̀ ni so ẹni tó bá ti mọ̀ báwọn pé òun ẹ̀ tó bá ti dé sóun kò ní máa là. in the process tó ti ń lọ tó ti ń lọ gan bó bá tiẹ̀ wá rántí àlà kò ní yóò gbọ́n sẹ́yìn pé eléyìí á tẹ̀sẹ̀ eléyìí náà nà ó lè sí irú èèyàn báwọn máa slow máa slow àṣà but alimohim ó wá ṣeré bí tó ti ń ara yí charge person náà ni nǹkan bá dà sí kò jù bẹ́ẹ̀ náà lọ but kó máa yẹra fún ìyàwó rẹ̀ torí kò wọlé ẹni tó bá ní àfikọ́ wa tán yóò sọ ẹ̀rí tó tó sọ ẹ̀rọ yẹ torí wípé wọ́n fi ń jọra wọn ni kò jọra wọn bí àpèjúwe òjíṣẹ́ náà fúnra rẹ̀ ọ̀tún là ń sọ pé ẹni tí ó sùn gbàgbé ìrùn tàbí ó gbàgbé ohun tí tó kù tó bá jí tàbí gbà tó bá rántí sí kó mú ọ̀ràn ẹ̀ wá kò sí ọ̀ràn kankan wípé kó mú wá lọ àsìkò rẹ̀ ti tó àsìkò tó tó tọ́nà ti síhùn tàbí gbà tó jí síhùn àsìkò rẹ̀ náà nù. àwọn àyínú àwọn afáwà tí wọ́n sọ pé ẹni tó bá mọ̀ọ́mọ̀ parun tì tí ò kírun òun náà rárá kò ní san kò lè rí san mọ́ láéláé tíjọ́ gbẹ̀ndẹ̀ àlìkíyàmù. bí àràfà ni ẹni tó mísì rẹ̀ ká sọ yí pé ó mísì jọ àràfà tí yóò lè gun tiẹ̀ kò lè gun ó tún di ó tún dẹ̀ ní tí òjíṣẹ́ lásà islam kan sọ ni wípé kọ máa kírun nàwáfìlì rẹ dáadáa kọ́dẹ̀ máa kí àwọn ètò ọ̀pọ̀lọpọ̀ kọ́dẹ̀ wàá máa lásìkò bó ṣe yẹ kó kí torí ń tá a bá yẹ ọ̀ràn tọ́rọ àyàn ò gbé fúkẹ́ tó àwọn continuous assessment yẹn àtúnyẹ̀ náà wò láti fi kún un so instance eléyìí ó ó ó fẹ́ kọjá àlà kò rí gbádùn but ó dámira but kò tí ì rí nítorí fẹ́ ṣe ṣe kókó ráró kó mọ̀ yìí pé àwọn tí wọ́n wà ó charge tọ́jọ́ yìí pé kò yẹ kí wọ́n máa rí nílùú bèbè bẹ́ẹ̀ lòun.

torí sáré sókè ṣe tàwáàfù ṣe sáàyù nínú oṣù Ramadan nínú àwẹ̀ kìí ṣe ń tọrọ kó tẹ ẹ̀rọ rùn kò yízi pàápàá kò fẹ́ni kò fẹ́ni pàápàá ó dìbò ọba tara bọ̀ tó mọ̀ yìí pé yẹ pàápàá jùlọ tí wẹ́dà àwọn ìbá tún wá ṣe wẹ́dà tó jẹ́ pé ó fẹ́ràn èèyàn bàbá yìí pé wẹ́dà tó tóoru mú gegege ni tàbí tó tútù gan tún wá mú kọjá àlà òtútù tí ma súfin àwọn àgbàlagbà tó ń dákú lójijì obìnrin tó wà nù nìkọ́b ọbẹ̀rẹ̀ tú nìkọ́b lójú ni ẹ yí omi bò mí ẹ yí omi lù mí kí n má bàa kú ọmọ domi lójú báyìí domi lójú báyìí torí tó bá dé ó lè jò pápá nílùú alápàlẹ́ ìlú Madina Madina ní extreme weather conditions tó tútù bá dé yọ kọjá àlà tí ooru bá dé yọ kọjá àlà àti jáde síta nínú ooru wọn ò ní sọ fún ọ ike mọ́jáde ta tí wọ́n náà fi mọ̀ fọ́ ọ ò ní já ọjáde ta bí ìgbà téèyàn ń fi ara ara iná búrẹ́dì báyìí ilé búrẹ́dì bẹ́ẹ̀ ló ṣe máa fi ó mú mi tán báyìí nísìnyí báyìí ọkàn jáde lẹ́ẹ̀kan bí ìgbà tó yẹ pé wọ́n ti wọ́n ti fa omi ara rẹ̀ jáde wọ́n máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tó tútù náà bá dẹ̀ dé <laughs> mọ́ra kádígà mẹ́ta kọ̀wọ́ kọ̀wọ́ ẹ̀kẹ́ kò kankan ẹ̀bẹ̀ ẹ̀bẹ̀ lọ́lọ́run ọba síwájú sábàbí pé wọ́n bá dẹ́dà mẹ́jẹ mẹ́jẹ náà dídú sí mẹ́jẹ ó sọ wọlé àkàn tó rẹ̀ so ìyẹn ọba dẹ́dà wá fi òrùn wá ràn díẹ̀ òrùn ràn gan ọyẹ́ ń bẹ lábẹ́ rẹ̀ tí ń fẹ́ so òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam sọ pé ẹni tó bá mú sùúrù pẹ̀lú harsh weather condition Medina ọba adẹ́dẹ́ ó fi ṣe kàfàrà fún níjọ́ gbẹ̀ndẹ̀ alikiyama náà kọba adẹ́dẹ́ amọ́tà àti fi ṣe kàfàrà fún wa. náà so kó ṣe tawba torí umura yàtọ̀ sínú oṣù Ramadan gan òjíṣẹ́ náà sàásùlám ní ìmọ̀ òṣì dànù lára bí ntálágbẹ̀dẹ máa fi fẹ́ náà bí ṣe máa gbọ̀n ìdọ̀tí rẹ̀ kúrò bẹ́ẹ̀ ni umura ṣe máa gbọ̀n òṣì òjíṣẹ́ náà sáà súnà mi sọ yìí pé ẹ fi umura wá ọrọ̀ ẹ fi wá lẹ́kún so téèyàn bá ti wá fẹ́ ṣe báyìí ọ gbọ́dọ̀ múra sí ìpáyọ̀ náà ọba tauba ọ̀pọ̀lọpọ̀ istikfar ìmọ̀ ṣe pẹ́pẹ́ ń fúrú àwọn òfin ọlọ́run ọba kọ́ máa pamọ́ kírun sásìkò tó lóbi láyé ṣe dáadáa sí wọn àwọn òbí méjèèjì ẹbí ara tọ́jú ilé ìyàwó àwọn ọmọ kó ṣe dáadáa sí wọn náà gbogbo àwọn eléyìí nǹkan àrìnsẹ̀ níwọ̀ntúnwọ̀nsì níwọ̀nba kó mu dání zad kó máa wáyé máa ẹ̀sìn gbogbo nǹkan tó bá fẹ́ ṣe irun ní irun jẹnáza torí kò ní fẹ́ sí irun kan tí ó kì í lọ́hùn tí wọn ò ní kírun sókù la ẹ so gbogbo àwọn ọmọ yìí ó gbọ́dọ̀ sọ ìmọ̀ tó fẹ́ ṣe gan ọmọ yẹn ó gbọ́dọ̀ ó gbọ́dọ̀ wà bó la ṣe gbé ìrọm bó la ṣe ṣe tẹlbíà tá a bá gbé ìrọm tán kí ni ká máa ṣe bó la ṣe ṣe tawaf bó la ṣe ṣe sáàyù tá a bá ṣe tán. àwọn kí ló ṣe gbogbo àwọn oríṣiríṣi ẹ̀ kó mọ gbogbo àwọn ìwọ̀ yìí kó lè bá a mú wọn wá bó ṣe yẹ kó mú wọn torí ti ṣe bó ṣe ṣe èrè jẹ tí èèyàn ń jẹ̀ràn látara ọba adédọ̀ fi tún yàn lọ́wọ́ ọba adédọ̀ ṣe ń rọrùn I'm asking this question in English because I'm asking on behalf of someone who no. Ah. doesn't speak Yoruba. Okay. No. She asked, what's the position of Islam on a man who consults uh, sorcerers while knowing that this is wrong? While knowing that it is wrong to do that as a Muslim, but he still consults sorcerers to seek aid from them she's asking what's the position of such a man and if such a man uh, still have wilaya over his daughter in marriage. If Does such a man still have wilaya can still be the wali of the of the daughter if she wants to get married. No. He is a perpetrator of a big sin. But being a perpetrator of a big sin doesn't take him out of the fold of Islam. He's a big time sinner, but he's still a Muslim. And because he's still a Muslim, he still has, you know, right of custody to his daughter. So he can still marry his daughter out. Aha. In as long as he has not rendered it permissible. You know, some people, even those who can read Arabic and write and some element of knowledge, they misinterpret the hadith of the Prophet ﷺ in Sahih Muslim that says that whosoever khat, you know, drawings coincides with that of the Prophet who used to do it, we don't know that Prophet whose own can ever be the same with that of that prophet because they don't know that that expression said is a form of denial. The Prophet ﷺ is censoring it. They think is permissible. If it had been permissible, the Prophet ﷺ would have taught it, but he didn't. Rather, what did he say? He said, Whosoever consults a sorcerer, we perform salat for forty days without it being accepted. And he must observe it. He gets to that level. <clears throat> and he said, Whosoever does it, <clears throat> disbelieves in what in the messenger of the Prophet. So that is he, he or she has denied the Prophet ﷺ because the Prophet ﷺ never thought it. So because of that is a very big thing, But it does not take him out. It does not take away the custody of his daughter from him. Now. I appreciate if you can elaborate on that hadith you quoted from Sahih Bukhari. Now, You see? Now, I said you should elaborate on the hadith you quoted from a Muslim about the can't uh, now, uh, the Prophet Sallallahu has a the best way of teaching. A companion sneezed in Salat behind the Prophet Sallallahu and he did Alhamdulillah. The other companion, Muawiyah bin Hakam Sulami, was just becoming a Muslim. He didn't know what are, uh, what are uh, do's and don'ts, most of them. Then he said, Yarhamakallah. Those who are with him in Salat, because they've been Muslim for long, they knew it is wrong to say to talk while in salat they try to lash him with their browses just to know, make them that this is abhorred It's not recommended in Islam instead of him keeping quiet he said ah, ah what have I done wrong <coughs> What's the what's the problem with you people? He sneezed and I did what I should do and all that. He continued. Prophet ﷺ had all this. Because as a leader, you should be mindful of what is going on amidst the congregation. Even when he was in Salat, he was mindful of what is uh, what was going on. That is why when he noticed any stress sometimes, maybe he wanted to elongate the Salat because he noticed the stress he will shorten it. Like in the instance when he, he had the cry of a baby with a woman, sallallahu alaihi wasallam. His intention was to elongate the salat, and the companions knew that this type of salat, the Prophet sallallahu used to elongate them, like zuhr, like uh, fajri, and some other salat like that. So he made it snappy. The companions asked, huh? So that was flustered. They said, yes, I had the, the cry of the baby brought to the masjid by the mother. In order not to stress the mother, had to make it snappy. So the Prophet ﷺ overheard all these things happening in, behind him. So after the taflim, he asked, who spoke in The companion Muawiyah said is that if the ground should open and get me swallowed, I, I didn't know what will happen. I managed to say, yes, I spoke. Then he started. He said, he never disparaged me. He never shouted on me. I've never met someone who knows how to teach like that before. He said, what did the Prophet say? He said, Salat is in communion with Almighty Allah. When you are in it, the only permissible is recitation of Quran, glorification of Allah, and asking for it and all that. He gave him what should done Just like he did to the Arab, Bedouin Arab, who entered the masjid. He, was he was stressed. He just went to one side of the masjid and started urinating. Subhanallah. The companions were, and some of them wanted to pounce on him. The Prophet said, No, take it easy. Allow him to. Subhanallah. After he finished, say, go and bring more water. They pour water on it in order to get it clean. Then he called him, dear man, this place is a house of worship. You don't defecate here, nor do you urinate here. He now taught him etiquette of the masjid, just as he did to this companion, Muawiyah bin Hakam al-Sulami, the etiquette of someone who is in Salat. Muawiyah radiallahu anhu said, because of this accommodation and uh, the way the Prophet ﷺ treated him, it gave him more courage to ask for some other things he did not know about the deen, most especially. He said, have a black slave, dark skin, you know, the perception is that a dark person is inferior to, uh-huh, you know, uh, is a, is a racial problem. I entrusted her with my Then she came back one day and told me that fox has killed one of it. I got enraged. Ya Rasulullah, you know I'm a human being. You know, he started confessing his shortcoming. Said, I gave him a, gave her a dirty slap. I felt offended. I want to get her recruited. Is it sufficient if I release a black slave? Will Allah accept black slave from me to pay for? You understand? Is a black lady now, black person. Is it worth being released for a payment, for a requital? The Prophet of didn't say Hey, Islam is against racism. Yeah, no, that is not the approach. His approach is that he will uproot everything from the source. He said, go and bring her. She was brought to the Prophet The Prophet now asked, Where is Allah? Ain Allah the slave, black slave lady said, Fisherman, Allah is up. Then he asked her again, Man Anna? Woman Anna?" Well, said Rasulullah sallallahu alayhi wa sallam. The Prophet sallallahu alayhi wa sallam said, Ittiqha fa'innaha Release this one. She's a believer. What matters is belief, is not this skin. You know, that question I've all, with that short statement, all those questions and the viruses which the noble companion was coming with had been what? Washed out. What matter is belief. Then he now he said, with that, it gave me more courage. As ah, say, some of us, we used to make mark. They have ways of doing it. You know? start, they will do some lines. Regarding what they want to do, they will say, take intention. Then they will be crossing the mark. Allah, Muhammad, Jibreel. Allah, Muhammad, Jibreel. Or Allah, Muhammad. You know, guesswork of a kind. Whatever it ends in, they will now interpret it. The Prophet ﷺ said, There used to be a prophet who was given that as a miracle. What is the miracle of our own prophet? One of the principal one of it is Al-Quran Karim. He has so many miracles, but the principal one is what? Al-Quran Karim. He said, in nutshell, if you are giving that miracle like him, are you giving? Is there anyone giving miracle other than the Prophet? He said, then, then. But since you are not that prophet, you don't know the rudiments, you don't know how to perform it, leave that one. That is why none of the companions of the Prophet ﷺ did that. You understand the point? They knew fully that uh, approaching sorcerer is kabira min al kaba'ir. They never go near it. That is why there was an instance Ali ibn Abi Talib anhu wanted to go to fight the Khawarij. Somebody came out and said, don't go yet. So he, he started drawing wrong line. Ali said, what is that? He said, I want to time, correct time. When Saidi, whether in Naisi or Mutajishu. That's the way they used to, all those configurations. They said, and he said, we took lessons. What is the lesson they took? Islam from the Prophet ﷺ. He never taught us this. Whosoever believes in this thing you are doing, I believe the ayah of Quran. What is that ayah? Inna Allah indahu ilmu sa'a. وينزل الغيب ويعلم Wa في الأرحام وما تدري نفس ماذا wa ma tadri تدري bi بأي أرض tamut. said whosoever believes in what you are saying now disbelieves in that ayah whosoever disbelieves in ayah what happens to that person Zek aha. So said, whosoever believes in what you have said, disbelieves in this ayah, I will go out at the time you said I shouldn't go. And you should stop this and do tawbah. If not, I will imprison you and deny you anything that is for sustenance until you die in prison. That is why scholars say that one of the punishments, if there is a leader of Islam around, one of the punishments that should be meted out to such people is to get them detained. You know, to get the society rid of this kind of people because so many people may be afflicted by their fitna. You understand? Most of those who are in higher up, in higher position, politicians and all high up like that because they are ignorant of Tawheed and the deen before they get up they feel threatened by so many things by which they shouldn't be threatened so they go to this type of people and this type of people feel they feel important when they are very very inconsequential in the society on what should be their, how should they be treated? They should be seen and despised. But you know, because the society is now upside down, you know, some of them are being given recognitions and all that kind of thing. That is it. Some people, some out of outright dubiousness, some mischief, some out of genuine ignorance, that expression whosoever's own mark satisfy con the condition of that prophet is there anyone whose own will satisfy that if that of the prophet sallallahu alaihi wasallam did not satisfy it and because of that he didn't do it who's who else you understand the point now that is it it's an expression of stopping you know of uh, aha that is it but dubiously and mischievously, some of them misinterpreted. That is the hadith in Sahih Muslim. Now, now, Alaykum salam. جزاكم الله خيرا وانتم جزاكم الله خير jaza. Now, نعم um, obìnrin tó ti tó ti darúgbó. náà. ṣé wọ́n lè dá lọ hajj láì ní mahara. ṣó lè. dá lọ hajj. Hmm? kó má dà lọ obìnrin tó ti darúgbó gan ló ní ìnáyà tí ẹni tí ó mójútó jù yàtọ̀ sí ti torí ìmójútó obìnrin ló fi jẹ́ pé ẹni tí ó bá ṣe mahram fún wọn gan yàtọ̀ sí pé ó jẹ́ mùsùlùmí tí ó máa gáìdì ẹ̀sìn wọn ó gbọ́dọ̀ jẹ́ ní tóun náà pé tán tí ó lè ṣàmójútó wọn. torí tí nǹkan mìíràn bá dé ìgbà tí mo lọ pẹ̀lú àwọn mọ̀mọ́ mọ̀mọ́ méjì mo ra kó lọ my mother ìyá tèmi àti èkejì wọn wọ́n tan débi wípé tí ìbá ṣe ṣeré à bàbá ò lè fẹ́ àwọn méjèèjì papọ̀ bẹ́ẹ̀ ni wọ́n tan débẹ̀ kò bọ́ bá ti fọ́ kan ọ̀kan ní wọn báyìí èkejì náà lọ fọ́ kan ló ṣe ẹlẹgbẹ́ pé mo pọ̀ wọ́n ṣe tàwáfù ló fi jẹ́ pé ńgbà tí a parí tàwáfù táwọn náà rí gbogbo ẹ̀ ṣé tèèpù ni ṣé ti wàhálà ni ṣé ti gbogbo ẹ̀ ni bàbá ni a rí pé ìwọ ló mú wọn lọ ẹ bá ń kún fàdùà ọlọ́run gbà ló fi jẹ́ pé ńgbà tá a ṣe tán báyìí wọ́n wò àwọn bàbá wọn ní ìwọ àtẹ̀gbọ́n ẹ̀ tẹ́ ẹ rò pé kò sí ń tọ́tọ́ sáwọn this age àfi kẹ́ ẹ máa wá bí ah, kọ́lọ́ wọn bọ́ fàlùjẹ́ náà sàn ẹ̀ àmì níwájú kaaba yàní wọ́n appreciate kì í ṣe torí pé fáìṣà nìkan tó pọ̀ tọ́jẹ́ pé ẹni tó lè tó yàn lórí ẹ̀ maharam masala mo pàdé ọmọbìnrin kan umrana ìzáyídá wa lọ múra tàbí ọlọ́ra kan ní Dubai subhanallah ó ti kanlẹ̀ pẹ̀lú oyún ó ní kanlẹ̀ ẹrù rẹ̀ ẹlẹgbẹ́ pé ó ń ṣubú ni mọ́lọ́ba mo ní sórí adásí ni lẹ́rìn ni ẹ o ó ní kí ló ń ṣe àṣà jẹun mo ní mi ì sọ pé ká má jẹun ní ìsìn bó ṣe ń ṣubú bó ṣe ń ṣe kínní yìí ẹni tó bá ń wò ẹ́ á máa wí yóò fẹ́ di ìkà but ẹ̀yin lè fọ́ ọkàn ẹ̀ náà wọ́n náà mà ó ní à mo ti mo ti yẹ yín ọ̀rọ̀ yín ti yé mi ẹ̀yin alákìdá well done but the important thing ni pé mo make a point mi dáadáa ó dẹ̀ sink but ìdí mo mọ̀ pé think ni pé gbogbo ògbà tó ń na padà dé ó change pẹ̀lú àwọn circumstances kan nítorí ṣẹlẹ̀ ni pé àwọn kan sọ wọ́n mú àwọn views wá views tó dẹ̀ jẹ́ pé kò wá rọ́ọ̀jẹ̀ mọ̀rọ̀jùhùn ni láti sọ yìí pé ó lè lọ ó lè lọ kódà wọ́n ní èyí ò tí ì darúgbó gan ó lè lọ tó bá jẹ́ yìí pé ó ní companion tó jẹ́ pé ìfọ̀kànbalẹ̀ wà ìgbà tá a dọ̀hùn tí wọ́n ń pín wọn ká sínú yàrá ibẹ̀ ni ọ̀gọ̀rọ̀ ti mọ̀ pé a mọ̀rán jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yà ní gbogbo àwọn tí wọ́n ń ṣe fátọ́ àyà ní gbangba ẹjọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmà wọn ọ̀rẹ́ jẹ́ rò wọ́n ń tọ̀ ẹni ọ̀sọ́ bẹ́ẹ̀ wọ́lá ẹ̀ problem because àwọn wọlé tí wọ́n bá lọ gba visa wọ́n so wọ́n mẹ́nìkan ni wọ́n dẹ̀ sọ yí pé ẹni tí wọ́n so wọ́n mẹ́nìkan ẹnìyẹn náà wà fẹ́ máa ṣe bí ìgbà tó jẹ́ yí pé òun lọ́kọ tàbí òun lòún jẹ́ bákan sí ó dẹ̀ ń ṣílẹ̀kùn fáìṣà tó pọ̀ kò jẹ́ kí ẹ̀ ṣọ́ra fún gbogbo orun kan bá nà. akumulafẹ anusuda ọmọ ya kan ọ làwọn kí tarawih lẹ́yìn ìmọ̀mù kan. nà. so ìgbà tí wọ́n kí eight tí wọ́n ṣe kunut. nà so wọ́n tún wá kí wítìrì wọ́n wá ní pé ó dàrú mọ́ lójú pé wọ́n á lè mí nù mọ́ ìdáhùn tó kékeré náà tọ́ba yẹ pé dùá ló ṣe láàrin kìrá tó ń ṣe musallam but kunutu taama tọ́jẹ́ ti ti sunna lẹ́yìn wítìrì nínú wítìrì mi tàbí lẹ́yìn rẹ̀ so bóyá mistake ni máa mú ṣe kẹ́ńpà kéèsì ẹ̀ àdìs kan wà nínú jamiu sọgẹ́tà. ó ní pé àwọn tabagbà ní maka àti madina. ó lọ́lá ju àwọn tabagbà ní àwọn olómi lọ. mi àwọn bọ̀yà ó fẹsẹ̀ yìí. ó dẹ̀ sọ yìí. mo ṣe bèrè mo ń bèrè sàmì ọgbà. iṣẹ́ tá a ṣe ní maka àti madina definitely ọlọ́lá irun kan tá a kí ń bẹ̀ ọlọ́lá irun ti madina irun kan tá a kí ń madina ó ṣe déédéé ẹgbẹ̀rún ọ̀run tá a kí níbòmí ìrun tá a kí ní mọ́kà ó ṣe déédéé ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún hundred thousand so bọ́yá yẹn ni ah, but nafsu yẹn ni ìfìrí màá lọ yẹ wò ìfàkùnmọ́lá <laughs> hmm. ọ̀hẹ́. Oh, tí ì tán Assalamualaikum warahmatullahi wabarakatuh. Waalaikumsalam warahmatullahi wabarakatuh. Ó ń الله àyè ìgbọ́dọ̀ sí àdàsọ. Àmì àtẹ̀yìn náà. Ṣé ní ìjẹjọ ẹ sọ̀rọ̀ nípa wítìrì? Náà. Bẹ́ẹ̀ mo béèrè pé nọ́fìlà méjì tí ànábì sallallahu alaihi wasallam tó máa ń yàn ní ẹ̀yìn wítìrì. A fẹ́ kí ẹ bá wa tàmọ́lẹ̀ sí i nítorí pé àwọn ọ̀rọ̀ wáyé lẹ́yìn wájú tí ànábì fi mú náfìlà méjì wà lẹ́yìn wítìrì ó nìkan náà ni ó mọ pẹ̀lú rẹ̀ a hmm? gbọ́dọ̀ ló lẹ́yìn àwọn náfìlà yòókù hmm? tó jẹ́ wítìrì tó hmm? abẹ́kẹ́ bá wà tàmọ́lẹ̀ sí iṣẹ́. ń tá a lè sọ lórí ẹ̀ ní wípé àdákì ni ọ̀dí wípé òun nìkan ni ìdá àti tó ń sọ pé àdákì ni ni wípé. kò sẹ́nìkan tán nínú àwọn sàbí tí wọ́n kí pẹ̀lú rẹ̀ bó dẹ̀ ṣe kí ó yàtọ̀ sí bó ṣe ń kí àwọn náfìlà yòókù ó kí níjòkó ni lẹ́yìn fati àtàkọ́kọ́ ọkà suratu zalzala. suratu kafir. ọkà hmm. ó jókòó kí ni. kọ́ wá wípé bóyá torí pò rẹ̀ wọ́n mọ wọn wa tó pọ̀ bọ̀ kìí ṣẹ̀kan lókè ó ṣe bí ń dún ní kíkí pẹ̀lú rẹ̀ so hmm. súnà ní jókòó ló máa ń kí ajókòó méjì yẹn wá lọ títí a ṣe abá hmm, ní wípé ó dáa kí ni àbíká dáa kí. ọ̀rọ̀ tó sọ pẹ̀lú ẹni tó bá kí tàràwí pẹ̀lú ìmáàmù àti wítìrì tá a bá yọ wítìrì yẹn kú mẹ́ sí yóò pè bẹ̀rù rẹ̀ ṣe ṣé ṣé ọ̀rọ̀ yẹn ó pè because ẹ̀yin wítìrì náà ló mọ́ mú wa. náà kò túmọ̀ sí wípé kò sí náfúlà lẹ́yìn ìjọ circumstances lè mú what náfúlà wà lẹ́yìn wítìrì òru hmm. Ramadan wọn fi ká fi ṣeré. náà àti kírun lẹ́yìn imam akíwítìrì pẹ̀lú ẹ̀ fọ́dún àpọ́nlé ẹ̀yẹ dáadáa tó wà fún mi wípé ẹni tó ṣe báyìí bí ẹni tó fi gbogbo òru rẹ̀ kírun ni bóyá parí sí nǹkan bí aago mẹ́wàá tàbí aago mẹ́wàá àbọ̀ a lọ sùn àwa jí ní nǹkan bí aago méjì kí ni minimum tí wọ́n fẹ́ ká ṣe tá a bá jí báyìí. la ilaha illallah wahdahu la sharika lah lawul mulk wa lawul hamdu yuhyi wa yumiitu wa huwa ala kulli shay'in qadir subhanallah alhamdulillah wa la ilaha illallah allahu akbar wa la hawla wa la quwwata illa billahi al òjíṣẹ́ náà sàrà ní ẹni tó jí tó ṣe léyìí tọrọ àforíjì ọlọ́run ó foríjì tó bá wá dìde tó lọ kírun ọlọ́run ó gbà á tó pàápàá jùlọ títí sayyidina Bilal radiyallahu anhu òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ní ìgbà tí Jibril mú mi rin àlùjànnà ká mo ń gbúrò ẹsẹ̀ ẹsẹ̀ ta lélẹ́yìí ó béèrè lọ́wọ́ jibril alayhi salam jibril ní ẹsẹ̀ bilal kò béèrè pé kí ló ń ṣe toró mọ̀ wípé nǹkan kan ní í ṣe láyé tí ó ń lapa tírú nǹkan bá fi ń ṣẹlẹ̀ níbí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ó ní zikir ń ṣe láyé bí yòòfi yẹ kẹ́nu èèyàn dákẹ́ ńgbà kan ó máa ń ṣe yúnmúyúnmú ní agbo àwọn màláìkà lókè báyà masana la wọ́n ṣe subhanallah walhamdulillah wàlá ilaha illallah akbar wàlá wàlá quwwata illa billah ìlà àbí àbí kẹsàn-án istighfar àbí gbogbo effect yóò máa ní lágbo wọn ni yóò máa pẹ̀lú kọ́ọ̀dù lágbo àwọn màláìkà tí wọn ò bá gbọ́ wọ́n fẹ́ dé kí ló ṣẹlẹ̀ ṣó rẹ̀ ni kí ni assistance tó lọ́wọ́ táwọn ò fi wá bá a táwọn ò fi dá sí tó ti yé báyìí sóńgbà tó dáyé ìbéèrè tó kàn béèrè ni pé Bilal tí mo rí nì lọ́hùn kí ló máa ń ṣe ó lóun èsè nǹkan kan ju wípé tóun bá ti ṣe àlùwàlá òun ó yan èyí tó bá rọ̀ òun lọ́rùn nínú àwọn nàwáfíà rákà tó bá rọ̀ òun lọ́rùn nínú náfìlà òun yàn ṣó ti yé báyìí nìkan ẹni tó jí lóru báyìí alàlẹ́ àkàlù ó lè yan náfìlà alákà méjì tó bá dẹ̀ tún bẹ̀ òde ohun tó tì tó ṣe ni kò ní mú wítìrì ní ìwà má tọrọ rò jíṣẹ́ náà sọ̀rọ̀ àtọ́run tó sọ yí pé wítìrì kan ni ní òru kankan. àjọsọ́kànlọ́ ọ̀fẹ́ tí àwa kí wítìrì tán ṣe àgbàláyé wà láti lọ yan náfìlà níjókòó nílé. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ní wọ́n ní bá òbèrè léyìn ní àti ọ̀rọ̀ nígbà tí ọ̀rọ̀ bàbá náà sọ̀rọ̀ díìnì tó jáde kú ní àárín àwọn tẹ̀blíìgì tí ọ̀rọ̀ yẹn jáde sí ọ̀dọ̀ wọn ní ọ̀rọ̀ wọn là kódà ní ọ̀dọ̀ wá di oko gbogbo àwọn tó jẹ́ tẹ̀blíìgì wa wọ́n sá kú ní mọ́sáàsì wọn wà mọ́sáàsì náà wọ́n dẹ̀ kóra fún oníkálukú wa débi wípé a rí wípé ìṣesí kò sí ìṣesí ìjẹ́ mùsùlùmí síra wa mọ́ àbára ah, púpọ̀ káyọ̀ ilé sálámù sọ fún ọ̀dà àwọn yín mọ̀mọ́ ni nítorí ọ̀rọ̀ nítorí pé ńgbà tó rẹ̀ pé a pè wọ́n a fi kíní yẹn wọ́n dẹ̀ padà sọ́dọ̀ wọn lọ bí wọ́n léèrè mi àwọn instructions fún látọ̀ pé ọ̀rọ̀ sharaf nam tó jáde kó la sharaf shaki so wọn bẹ́ẹ̀ nìkan ṣe gbọmọ wàá mú ti yàn ni tó ń bá dé mọ́sáàsì tó ń bá fẹsẹ̀ kàn lásìkò tí yóò bá gbà láti lọ mọ́sáàsì wọn ó lọ ẹ̀ kírun nínú ilé nítorí kò sí mọ́sáàsì kan bẹ pé kí n tún bá wọn béèrè kí n bá wọn tàmílẹ̀ sí àwọn ọmọ rú títí tó tún wá gùn wọn ní ẹnugbà tí àwọn ọ̀rọ̀ yẹn ti jáde torí pé ìṣesí kò sí sálámọ̀ kankan bó sálámọ̀ tó wọ́n tẹ̀mí dẹ́ lò wọ́n dẹ̀ wọ́n wà lọ́lọ́ wọn ni láti wá mọ́ lọ kírun mọ́sáàsì wọn o mọ wà isolated tó mọ wà ní mọ́sáàsì mi bá lè lọ mọ́sáàsì tí yẹn tó jìnnà wọ́n yà kí irun lè nígbà tó ṣe mọ́sáàsì mi náà. kó fún alẹ́ tọ̀ wọn kó bẹ̀rẹ̀ tọ̀ rẹ̀ lọ́dọ̀ ọba dẹ́dà láṣọ hàn ọ̀tá ẹni tó bá ti jẹ́ mùsùlùmí èèyàn ọba ṣe níṣe mùsùlùmí tóun ọba ṣe tó fẹ́ yẹ kó ṣe ó kú ọkọ̀ ọba dẹ́dà. Jazakallahu khair. Then nípa ọlá tí Ànábì sallallahu alaihi wasallam sọ nípa ẹni tí ó ń lọ kọ́ ẹ̀kọ́ àti àwọn oríire tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pẹ̀lú bí àwọn màláíkà ó sì máa ṣàdúrà fún ọmọ tọrọ àpéjì ṣé ìyẹn ti tó fún akẹ́kọ̀ọ́ yẹn láti mọ́ ṣàdúrà kankan fúnra rẹ̀ mọ́. ó ṣì í. ṣé ìjọba àtẹ̀mọ́lẹ̀ sọ̀rọ̀ yìí. ó ṣì í. <laughs> ẹni tí àdúà tí ó máa kún fún àdúà ṣíṣe jù akẹ́kọ̀ọ́ wà nù wọn wípé kó má gbé parí kó lè rí i mú kó lè rí ìlò bọ́ba adẹ́dà ṣe fi rán òjìṣẹ́ náà fìlà lọ sọ́là kó jèrè rẹ̀ láyé ń bí ìjèrè táyé ni wípé kọ́mọ̀ ló nìkan kó pe àwọn èèyàn sí kó wá jèrè rẹ̀ ní gbangba lóbin dàlkíámà àdúrà yẹn pọ̀ gan yàtọ̀ sí àdúrà ṣíṣe á kún fún ìbáàdà dáadáa yàtọ̀ sí fún ìbáàdà á máa ṣe dáadáa a máa wọ ẹlẹ́kọ̀ọ́ torí tọ́ba lọ wá ìmọ̀ tí ò fẹ́ kọ́ kún bí èsújò ní tómi rọ̀ ẹ̀kọ́ tó fi kún yẹn gangan ni mà bóò ló ṣe bá sọ̀rọ̀ o ní sọ pé bá torí pé ìwọ tí wọ́n ń kéwú kọ́ wa máa já wọ́n tí wọ́n ju ọ orí láàbù àwọn tí ń jẹ́ gbẹ̀rẹ̀ gan ọgbọ́dọ̀ tún ti wọn ni pẹ̀lú àpọ́nlé ẹ̀yẹ àti yìí tí wọ́n fi rìn mọ́ ẹ láti ṣe kí ni láti jàǹfààní tí ń bá ń bẹ lọ́dọ̀ rẹ̀ ìyẹn ni wípé wọ́n mọ̀ pé ẹni ọ̀wọ́ lélẹ́yìí táwọn lè fọkàn tán tán láti gbé bùkátà àwọn wá sọ́dọ̀ rẹ̀ tí ò bá ti yanjú ẹ̀ yóò tún tẹ̀síwájú láti bá wọn yanjú ẹ̀ wá bá wọn ó ṣe yanjú ẹ̀ ọ̀pọ̀ dandan fún ló fi jẹ́ pé ìwọ̀ tí ń bẹ lórí ẹni tí ń kẹ́kọ̀ọ́ àti ẹni tí ń kọ́ni ẹni tó bá fẹ́ kẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ lè mọ̀ ó gbọ́dọ̀ ṣọ́ yẹn dáadáa á wá ìmọ̀ lórí rẹ̀ kó tó tara bọ̀ tíra hilyatu talib al-ilm ti sheikh bakr abu zayd rahimahullah rahmatawasa ó pàtàkì lórí eléyìí torí bó ṣe pàtàkì tó ní sheikh sari ibn Uthaymin rahimahullah rahmatawasa ni wọ́n fi ṣe ṣẹ́rìfù rẹ̀ láti fi jẹ́ pé kí àwọn tí wọ́n lọ kẹ́kọ̀ọ́ kí wọ́n má pòfo ẹ̀kọ́ tí wọ́n lọ kọ́ kí wọ́n lè bá wúlò fúnra wọn àtọmọlá kejì. jazakallahu khairan ṣẹlẹsọlá tí ní ìparí rẹ̀ àwọn ọ̀gá wa tí wọ́n wà nílé tí wọ́n bá ti tí wọ́n bá ti fún ọmọ ní ọyàn fún oṣù mẹ́fà wọ́n á ń fi oúnjẹ pẹ̀lú rẹ̀ àwa ń gbà wọ́n níyànjú lábẹ́tẹ́ bá wa gbà níyànjú pé oúnjẹ tó wà natural láti máa fún àwọn ọmọ à ń gbìyànjú láti sọ fún wọn but nítorí bóyá bí wọ́n ṣe rè wọ́n bíi ká máa lọ ra one two three fẹ́rẹ́lá àti àwọn oríṣiríṣi àwọn ìpèjẹ inú agolo ni ó ń ó ń gbalẹ̀ tá a bá sì gbìyànjú ká sọ igbe. ẹ tó ń fà á ìgbìyànjú lórí ti ilé tó ní wọ́n ṣeun wàhálà rẹ pọ̀ ju ti ready made lọ ni because èyí tó o bá fún wọn jẹ nísìn kò gbọ́dọ̀ dìgbà míì ọwọ́ ètò fún wọn jẹun nìkan náà ló lò ọ gbọ́dọ̀ sọ pé ó sọ dìgbà míì tí máa ti ń dìgbà míì nǹkan mi ó ti máa wọ̀ náàfi àwọn Àbújá ni wọ́n wá rí pé òkè báyá káwọn lọ ra tribe àwọn tribe ní sinziwẹ̀ eh, zero to six months formula gan tàbí over one year four thousand no hundred naira ní last last forty ní sọ forty ní ní ọ̀dọ̀ yín so <laughs> so pẹ̀lú recession tí wọ́n bá ń sọ pé ó tí wọ́n bá bí àwọn ọ̀gá pé kí wọ́n ṣàánú àwọn kí wọ́n ṣàánú ọmọdé ètò ìgbọ̀gbọ̀ tí wọ́n á sọ pé torí ìfẹ́kì rẹ̀ ńlá palára àwọn ọmọ fọ́mùlà ni tó take a long period of time natural formula ni àwọn náà fi ṣe tó take a long period of time kí wọ́n tó ṣe research yẹn jáde wọ́n rí i pé nínú wọn ó wọ́n ju àwọn yòókù lọ bọ́tọ́mọ bá jẹ́ For six months i mean lẹ́yìn exclusive breastfeeding kò ní jẹ́ tó six months tí tí gbogbo hmm. tẹ́yìn ó fi ṣe kínní now wọ́n dé dé ń gàrí bí gàrí olúkálukú bá ti mọ náà ni omi tí ó bù lẹ́yìn tí bàbá baálé ò lágbára káwọn. ẹ̀yin yẹn gán ní abẹ́kẹ́ bá ń sọ̀rọ̀ ẹ̀ ṣe wọ́n mọ̀ ń kọ́ bí àrùn rárá ọwọ́ ò rí bákan náà àkòdè rí bákan náà àṣọ kí wọ́n bá mú sùúrù pẹ̀lú tí ọba adẹ́dàbá ní kó wà lẹ̀ but kí àwọn ọmọ sẹ́nà ọmọ ṣàfihàn. àbí àwa ọmọ iṣẹ́ náà èmi ò tí mi tí ẹ̀mí tí ìjà wọ́n bẹ́ẹ̀. Ibrahim alayhi salam uh, ọmọ tí Maryam kìtìyà tó bí fún jíṣẹ́ náà sallallahu Sallam, wasallam bàtó jíṣẹ́ náà sallallahu alaihi wasallam ti jáde láyé kò ju ọmọ forty days lọ so which means wípé sallallahu alaihi wasallam kò síwọ́ títí téèfì tó fi lọ jẹ́ ọba adẹ́dà ń pè so ẹnìkan ò ní excuse kọ́ a sọ pé òun ti dé level kan òun ti àfi tí ó bá jẹ́ pé kò lè ṣiṣẹ́ mọ́ ló nà kọ́lọ̀ mọ́ wa níta máa ń bẹ lọ́wọ́ bá ní pé waj'al waritha minna. sọ́wọ́n alaikum warahmatullahi. alaikum assalam. wọ́n lọ aṣọ ilé sùn. àmì àṣẹ. pẹ́sọ̀ tó bẹ́ẹ̀ bèrè ni pé siwak nínú Ramadan bẹ́ẹ̀ èèyàn kan ní hadith kùnà lọ́dún kan tó adé ti ọ̀kọ̀ọ̀kan ní àmúlò bọ́jẹ́tì ó wá báyìí pé òórùn tó máa ń tọ́lọ́ àmọ́bí ní òórùn tọ́lá tó ń jáde láti ẹnu aláwẹ̀ ó lórí kí lọ́sùn dára. ó lọ sí wá kò mú òórùn wípé oúnjẹ ọ̀gbà ọ̀nà ọ̀fun kọjá yẹn kò mú kó. ẹ ẹ bí tí mo lọ́rọ̀ yẹn pé kò mú kúrò kò túmọ̀ sí pé kéèyàn wá máa ń síwá nínú Ramadan torí tí wọ́n bá ti ṣe mà tó mú siwak òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ní màláìka ó gbé ẹni sí ẹ lẹ́nu hara àfikọ́ kan tó ń bá ń kà mọ́ ọba rẹ̀ fi sábà bí ìforíjì fún ẹ ládàá rẹ̀ pọ̀ ládàá siwak rẹ̀ ó pọ̀ gan. òun siwak yẹn náà kò mú òun ọ̀rọ̀ yẹn kúrò wà ń bẹ̀ siwak kò mú òun yẹn kúrò. Um, um, ìbéèrè tí mo fẹ́ bẹ̀rẹ̀ ni pé wọ́n ní tí àwọn obìnrin tó bá tó máa ń lóyún sínú tí wọ́n lè gbà ó àti ẹni tó bá ń bẹ̀rẹ̀ sílẹ̀ pé kọ́ máa fún àwọn aláwẹ̀ lóúnjẹ. bẹ́ẹ̀ náà kí àwọn aláwẹ̀ nìkan ni wọ́n lè fún wọ́n lè fún anybody tó bá ní bukata sí but kó jẹ́ mùsùlùmí but tó bá jẹ́ aláwẹ̀ ni ládàá yẹn máa tún pọ̀ torí ẹni tó ń bọ̀ aláwẹ̀ òun náà gba ládàá yẹn láì jẹ́ pé ládàá náà ṣé ó bá mu tí ó bá kàn bá owó bóyá wọ́n lọ sóúnjẹ wọ́n á gbé lọ sí mosque. kò sí wàhálà wọ́n lè gbé lọ sí mosque ó wọ pé ah, àwọn mélòó ni wà mosque bóyá àwọn mẹ́wàá oúnjẹ tó gbé wá ó fìdí àwọn mẹ́wàá yẹn wọ́n wá jókòó jẹ papọ̀ ó ti fìdí yẹn mẹ́wàá nù tọ́ba tó ṣe bẹ́ẹ̀ níjọ́ kejì mẹ́wàá mi tuntun lọ tó tún ṣe jẹ́ mẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀ẹ́ tọ́ba yẹn pé ètò gbówá níjọ́ àkọ́kọ́ yẹn ọgbọ̀n èèyàn ni wọ́n rí jẹ́ yó ti mú ìfẹ́ràn lọ àdùsùlá kan náà bàbá ìbejì. ẹyọ ìbéèrè mi nípa táyìn tálfàjà rẹ ni. ah o kọjá five thirty dia níbi ìjẹta tí mo wò má dà torí by five thirty yẹn mo rí i pé àgbẹ̀lẹ̀ rí o ti clear dáadáa ẹ but by five thirty five kásánwó five forty o ti fẹ́ máa o ti fẹ́ máa clear but by five thirty mo máa ń stop. ẹ yọ lórí ẹ na ohun tí a gbọ́ ni pé àwọn dúró sórí five twenty five. five twenty five. ẹ so. so by last week five twenty five declare tó wá rí bóyá àwọn apẹ́jì ọ̀pọ̀ padà máa ṣe oúnjẹ oúnjẹ ìrẹ́rẹ́ jù ní ọ̀sẹ̀ ojú fún ọ̀pọ̀ ṣàmàjẹ́ àti ṣàtìyọ. àgbẹ̀ bá twenty five la fi ìpèyí àbájá ni. a kì í ṣe pé yàn fi ó gbọ́dọ̀ yọ. àgbèrè náà ní gbọ́dọ̀ sọ fún wa pé bí a bá twenty five bó ṣe ń bọ́ sí five thirty ten sọ. ìwọ̀nba tó bá lè jẹ́ bẹ́ẹ̀ kó jẹun tí ó jẹ́ kó kó ń bẹ́ẹ̀ pẹ̀sán hmm. àlùfájàre ò bá ti yọ lè jẹ lẹ́sìn. nígbà tó dìde sí ìgbà tó ń jẹ lọ́wọ́ sí kò tí ìbẹ̀rẹ̀ sí jẹ́ ọ bá ṣọ́ọ̀pù àlùfọ́jọ́rì ti yọ kò lè jẹun mọ́ ó bá ṣọ́ọ̀pù àlùfọ́jọ́rì ti yọ kò lè tí jẹun kò lè jẹun mọ́. bọ̀ tó jẹ lọ àlùfọ́jẹ̀rí wa yọ ọmọ lẹ́nu á parí tó ń jẹ kó tó ṣíwọ́. lórí ẹ̀sán. naa. ta ni ọkọ àti àwọn oníṣe lọ́kọláyà. náà àfọjáde wa yọ. ó yọ báwọn. wọn kò sí ẹ̀rí. rárá wọn ti wọn ó dìde wọn lọ wọn ó dìde wọn lọ ok jẹ́ ẹnìkéyìí tí wọ́n bá ń pè súnà pé ká máa dáhùn ká máa wáyé pé ìpè irun yẹn wọ́n lo public address system ó wá from different masjid eléyìí eléyìí pé tiẹ̀ ṣé gbogbo ẹ̀ lára máa. ètò bá ti rọ̀ yẹn lọ tó bá yẹ ṣe àsikáàrù lọ́wọ́ ìyẹn wọn pè ó ṣé a máa pause àsikáàrù yẹn ká respond ni àbí ká máa ṣe àsikáàrù yẹn. bẹ́ẹ̀ náà a pounce a dáhùn tọ́lẹ̀ àsikáàrù yẹn nìyẹn náà ó dẹ̀ pàtàkì gan torí àwọn content inú rẹ̀ àti àdúrà tí yóò ṣe lẹ́yìn rẹ̀. Um, láti ọ̀dọ̀ àwọn sisters ni so ìbéèrè wọn wọ́n wọ́n ní kọ́lọ̀ wọn jẹ́ ká rí yín pẹ̀lú dáradà so ìbéèrè wa pé ọkọ tó ní ọkọ tó ní ju ìyàwó kan lọ so tí látara dáadáa tí kan náà àwọn ìyàwó rẹ̀ ṣe sí so ó wá fún ní ẹ̀bùn so ẹni wá ń béèrè pé sọ́wọ́n yẹn ni pé n tó fún obìnrin yẹn ó gbọ́dọ̀ fún àwọn yòókù náà. àdédé ń wá dédé gàrí dédé dédé ni wípé n tó bá ṣe fẹ́lẹ́ yìí kọ́ wa n tó bá símílà fún eléyìí náà kó ṣe fún mi tòun ti pé ó ní ìgbà kan. tó bá ní ìdí ẹ̀ bí ìbéèrè yẹn ní wípé ẹnìyẹn kan fún ni tó mú ìwúrí wá kù ló wá so ó wá ìbéèrè wa wá wípé ńgbà tó yẹ pé látara ń tẹ́nìyẹn ṣe fún tó mú ìwúrí wá fún ló fi bùn ní kinní yẹn ọ̀ràn yẹn ni kó tí ò bá ọkọ ni mò ń mú. kọ̀kílá subhanaka allahumma wa bihamdika ashhadu an la ah ade ṣé wàhálà ní question <laughs> ok decision wọn ni gbèsè dé ẹja ọ̀nà Badagry ló ti wá ọ̀nà ilé iná ọlọ́nà náà jìn àwọn méjèèjì ọ̀nà wọn jìn báyà ká kásá àbúsámà. mo jáde ní nọ́mbà tẹgbọn nọ́mbà tẹ. ọdún yé mi tọbí lọ wà tẹ́lẹ̀. bàbá tó níyàwó méjì sàn. ìkan náà ìyàwó ọlọ́run kí àwọn òbí ẹ̀. so bí nọ̀rọ̀ hàmìdá ń báyìí wọ́n máa ń fi nǹkan ránṣẹ́ sí i or even nínú iléyà náà wọ́n máa fún lágbo. àwọn òbí rẹ̀ wọ́n ti kán ránṣẹ́ sí. bẹ́ẹ̀ni so ọkọ náà máa ń àwọn kan definitely àwọn nǹkan tó fẹ́ rà fún àwọn méjì àwọn ọmọ wò pé nǹkan tóun fẹ́ rà fún àwọn méjì tóun bá dé òkè kóun kó sẹ́ǹdì ẹ̀ lọ́sọ́dọ̀ ẹnì kejì tí ò láwọn òbí tí owó wà lọ́wọ́ ẹ̀ ó ní a máa pèyẹ́ ń ah ọlọ́run ló kún mọ̀ nǹkan tó ti rà sọ́dọ̀ ẹnì níwáyé it's because òbí ẹni ti send àwọn kan sí lòun fi ń wò bẹ́ẹ̀ ó ní rádà òun àwọn akó pín ilé tó ń ra ẹ̀ ẹni àwọn ní excess ẹni àwọn ní díẹ̀ so òun ní òun obìnrin pé ṣébi ṣe pé pẹ̀lú pé àwọn òbí ẹ̀ send sí èyí tóun náà tó wọ́n rà òun tó pín sí méjì ṣé kìí ṣe báyìí pé òun ṣàbòsí ń bẹ̀. ẹ̀tọ́ rẹ̀ ni pé kó fún kó fún wọn tiẹ̀ tó ṣe nìyẹn means tóun fi ní tiẹ̀ yẹn tún àwọn òbí ìkẹ́ ọlọ́run ọba ní ẹ̀ so kò sí tó bẹ ilé ìgbà ẹ̀ ohun gan ni kó máa ṣọ́ra fún jù kó máa ṣe àbòsí sí èyí tí wọ́n ń fún yẹn ìkọ́ tí ò bá ṣọ́ra á máa wò pé wọ́n kúkú ti ń ṣe é fún kò wá ní fẹ́ bìkítà nípa ẹ̀ ọlọ́run adé ìdílé rẹ̀ ó lágbọ̀yé òun gan ló máa ń sẹ̀jẹ̀ sí bóyá consent òun gan ló máa ń sẹ̀jẹ̀ sí consent di ìyá obìnrin yẹn but wọ́n máa sọ pé ah, ìyáálé lè máa sọ pé ah, àwọn kò mọ irú level èyí tó wà ń bì not knowing that òbí ló dẹ̀ send. owó owó ni owó ni owó ni owó nìyẹn so kóun máa wò yẹn kóun ó try láti play safe torí adùn yẹn pàtàkì láàrin ọ̀run. then these, these other ones are ẹ ti àti gbọ́ yé pé téèyàn bá bá wọn èyí téèyàn bá ni àkọ́kọ́ èèyàn complete ẹ̀ so mo wá sọ fún ẹni a lọ nìka àkàndé tó ní north so mo wá ní Maghrib specifically sir ó wá ń ka the first raka tó mi ó wá ń ka síta mo wá ní à ṣèbó yẹ kó complete ẹni ó ní ara pé ṣèbí ra mú kẹ́kẹ́ mú kẹ́yìn eh, kọ́ ẹ̀. Eh, ṣebí à ń san padà ló pé ṣe bóyá à ń complete. ó misplace ẹ̀ ni. nọ́ọ̀sì wa yí pé fọ́k nọ́ọ̀sì wa yí pé fàtímù kọ́tà ìtìmáàm náà ní rí fàtímù tó òjíṣẹ́ náà sáà sáà bí sí o bóun ló ṣe kí. <laughs> The third one, sir. Yeah àwọn masajid tí èèyàn ti máa ń kírun gbà mí wọn obìnrin máa ń wà lẹ́yìn ọkùnrin máa wà wájú kò kì sábà sí demarcations náà bóyá ẹ wá kírun tán obìnrin yẹn náà fúlà lẹ́yìn kò sí nǹkan tó wà láàrin kò sí sutura is there any distance to nullify pé since kò sí sutura mo lè rìn gba wájú wọn kọjá ní distance. distance tó jẹ́ pé ààyè wà lẹ́yìn ìgbà tó bá forí kanlẹ̀ bí ìhun dín wọn torí sútúrọ̀ gan fúnra ara ní distance sútúrọ̀ anything tó bá ti kọjá ààyè yẹn ó lè kọjá. The, the last one, uh, the last one, <laughs> if I'm not mistaken. Wọ́n ti rọ̀ṣẹ̀. Okay, sir. Uh, mo travel. Now. Uh, eh, country ni mo qualify Now mo wá dé masjid wọ́n wá wà lórí tẹ̀yà eh, tashahud tashahud mo bá wọn mo wá join wọn mo wá join wọn wàá kí pé màá kí pé màá kí pé bisakunla sọ ìbéèrè mi ni nípa jama ẹlẹ́ẹ̀kejì jama lẹ́yìn tí wọ́n ti sálámà kí a tún kó jama mi jọ ṣe kí ni olókùn máa. kàráyà wà ìkórìíra wà fún torí ìdí tí ìkórìíra fi wà fún ni wípé títí pé wọn ò nírun wọn nírun ṣùgbọ́n ìkórìíra wà fún torí wípé àwọn èèyàn ń gùn ún lé láti má lè ṣe alápá ń tètè lọ kí irun irun sásìkò tí àbáwá jẹ́ musafir ṣé àwa lè yọra wa lẹ́yìn tí. súnà musafir ọ̀tọ̀. naam ṣèkà súnà fẹ́rẹ̀. lérí nọ́sílà tí àbòbò tán béèrè lẹ́ǹkan pé àròsúlà máa ń kí ní jùlọ ṣé ìmáhà ni yóò fi kí ni àbí yóò ṣe sojúdu ṣé ìmáhà ló máa ń kí jùlọ sí yẹn àbí sojúdu sojúdu ṣèkà súnà fẹ́rẹ̀. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك اللهم صل على محمد وعلى ال بيت على ازواج وذريته كما صليت على ال انك حميد مجيد وبارك على محمد وعلى ال بيت على ازواج وذريته كما باركت على ال انك حميد مجيد السلام عليكم ورحمه الله وبركاته Thank <laughs> you.